a fi ọpẹ́ fún ọlọ́run ọlọ́run tó dá ayé àti ọ̀run ọlọ́run tó ní gbogbo ipá àtagbára lọ́wọ́ ọlọ́run léni yìí ògo ni fún orúkọ yín o ní wákàtí yìí ògo ni fún orúkọ yín orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti a mọ̀ sí life world èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bma global tí ó fìdí kalẹ̀ sí nàìjíríà ní ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ èyí ní gbogbo àwa tí ó ń gbọ́ wa níbikíbi tí ẹ wà bóyá nu mọ́tò ni bóyá nu ilé ni bóyá nínú oko ni bóyá lórí ìrìn ni mo fẹ́ kí wa káàbọ̀ sí wákàtí yìí níbi tí mo gbàgbọ́ pé ọlọ́run ti ń bùkún fún wa yóò sì tún bùkún fún wa bákan náà lónìí gẹ́gẹ́ bí ìṣe wọn tí ẹ ò bá gbàgbé ẹ ó kíyèsí pé láti ìjẹ́jọ́ láti bẹ̀rẹ̀ sí ń bára wa sọ ọ̀rọ̀ lórí àkòrí tí à ń pè ní ìgbéraga ẹ wípé ìgbéraga kì í ṣe bíbélì bí, bí, kò apá kan wà tó jẹ́ èyí tó dára nípa nípa ìgbéraga a lè gbéraga lórí iṣẹ́ tí tí a ṣe àbí tá à ń ṣe àbí lórí àwọn ọmọ àbí ká fi ọkọ wa gbéraga àbí ká fi ká fi ká fi iṣẹ́ wa gbéraga àbí ṣùgbọ́n kókó tí tí bíbélì tí ń wò ni ipa ipa agbára ńlá àti ìpanirun tó wà nínú kéèyàn rí ara ẹ̀ bí ẹni tó dára ju gbogbo àwọn èèyàn lọ nígbà téèyàn tí nǹkan tí a bá ń sọ àbí gbéraga lé lórí tí kì í bá ṣe pé à ń gbéraga nínú ọlọ́run tí kò sì fi ògo fún ọlọ́run ní ìjẹ́jọ́ àti rí sátánì bí ìyẹn lucifere àti rí bí a ṣe lè kúrò ní ọ̀run nítorí pé ó gbéraga tí a sì ń fi ọba tírè fi ṣe àpẹẹrẹ rẹ̀ nínú ìwé ezekiel lónìí yìí a ó máa tẹ̀síwájú nígbà tí a máa tún máa wo ọ̀rọ̀ Ọlọ́run mìíràn tí a sì máa rí àpẹẹrẹ mìíràn láti rí kí ni nǹkan tí ìgbéraga tí ó lè ṣe ní búburú fún ayé ènìyàn kan tó bá gba ẹ̀mí yìí láàyè nínú ọkàn rẹ̀ àbí nínú ayé rẹ̀ ká tó tẹ̀síwájú ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gba àdúrà bàbá wa àti ọlọ́run wa àwa gbé yín ga ọlọ́run ipá àtagbára àjíǹde àti ìyègbà ọpẹ́ wa ǹjẹ́ a ti ń lọ sínú ọ̀rọ̀ yín ní orúkọ jésù olúwa bá wa lọ ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín olúwa tàn sí ọkàn àyà wa kó ṣàwárí ayé wa ọ̀rọ̀ èyí yìí lórúkọ jésù kristi kó dá wa padà sí ọ̀dọ̀ ẹ̀yin lọ́rùn ibi tí a ti kùnà kí orúkọ yín nu ayọ̀ kó sì di àyìn lógo àdúpẹ́ torí wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa ní agba àdúrà àmín lónìí yìí mo ṣe wà lábẹ́ àkòrí wíwá ìdáhùn sí ìbéèrè tó wípé tó bá jẹ́ pé ìgbéraga a bá rí bí ìkan lára àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ó méje tó jẹ́ pé wọ́n burú jùlọ gẹ́gẹ́ bí a ti ṣe rí nínú ìwé nínú ìwé òwe tó bá pẹ́ òun ló burú jùlọ ó ṣe wá jẹ́ wípé à ń gbà táwọn ẹ̀ṣẹ̀ míì tẹ̀tún wá le ju ìgbéraga lọ ó ṣe wá jẹ́ pé eléyìí náà wá rí bí n tó jẹ́ pé burú jù ó wà lára àwọn tó jẹ́ pé burú jáì jù àti rí inú ìwé Èzíkíẹ́lì gẹ́gẹ́ mo sọ ṣáájú lẹ́ẹ̀kan ṣùgbọ́n lónìí ìyà ó tẹ̀síwájú láǹgbà táwọn máa kà nínú ìwé Dáníẹ́lì ìwé Dáníẹ́lì orí karùn-ún daniel orí karùn-ún ẹsẹ̀ o ẹsẹ̀ kọkàndínní ogún àti ẹsẹ̀ ogún ó ní àti nítorí ọlá ńlá tí ó tí ó fi fún un gbogbo ènìyàn gbogbo ènìyàn orílẹ̀-èdè àti gbogbo àti èdè gbogbo ń wárìrì wọ́n sì ń bẹ̀rù níwájú rẹ̀ ẹni tí ó wù ó ẹni tí ó wù á pa á ẹni tí ó sì wù a dá a sí láàyè ẹni tí ó wù ú á gbé e ga ẹni tí ó wù ú á rẹ̀ ẹ́ sílẹ̀ ṣùgbọ́n nígbà tí ọkàn rẹ̀ gbéraga nígbà tí ọkàn rẹ̀ gbéraga nígbà tí ọkàn rẹ̀ gbé e ga tí nígbà tí ọkàn rẹ̀ gbéga e tí inú rẹ̀ sì le nípa ìgbéraga nípa ìgbéraga á mú un kúrò lórí ìtẹ́ rẹ̀ wọ́n sì gba ògo rẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀kẹ́ hallelujah níbi tí a kà yìí à ń sọ ó jẹ́ ìtàn ó jẹ́ àkọsílẹ̀ nípa ọba ọba Kildea ọba kan tí à ń pe orúkọ rẹ̀ ní Belshazzari ẹ̀rí ó jẹ́ ẹni tó yẹ pé ọlọ́run tó wá tó ọlọ́run gbé ga gbogbo ènìyàn ó bẹ̀rẹ̀ sí ń wárìrì níwájú rẹ̀ orílẹ̀-èdè pàápàá ó bẹ̀rẹ̀ sí ń wárìrì níwájú rẹ̀ àwọn èdè àwọn ẹ̀yà gbogbo wọ́n ń wárìrì níwájú rẹ̀ ẹni tó bá fẹ́ á pa ẹni tó bá wù tó bá wù á dá sí láàyè ẹ rí ìgbà tí eléyìí wá tí ọkàn rẹ̀ tí bíbélì wípé nígbà tí ọkàn rẹ̀ gbéga ẹ rí nígbà tí ọkàn rẹ̀ gbéga tó sì le ní àyà rẹ̀ nípa ìgbéraga rẹ̀ ẹ rí bíbélì wípé ó ní ọlọ́run ẹ ọlọ́run ṣe kí ni o ọlọ́run mú kúrò lórí ìtẹ́ rẹ̀ a sì gba ògo rẹ̀ kúrò ní ọwọ́ rẹ̀ eléyìí ni àkóbá ńlá àbí ìjìyà ńlá tí ìgbéraga tí ó lè mú wa yé ènìyàn. Ẹ rí, Bíbélì wípé ó ní àyà rẹ̀ le, ọkàn rẹ̀ le nípa kíni o, nípa ìgbéraga rẹ̀, a sì mú wá sí ilẹ̀, a yọ́ kúrò ní ipò baba rẹ̀, a mú kúrò lórí ìtẹ́ ọlá, a gba ògo rẹ̀ kúrò ní ọwọ́ rẹ̀. Ohun tí a lè rí níbí báyìí ni wípé ìgbéraga tí ó bá jẹ́ kí ọkàn èèyàn kí ó le, ìgbéraga ta lè fún láàyè, á máa, sọ ọkàn èèyàn di líle níhìn-ín pé àbáyọrí rẹ̀ òun ni pé kéèyàn gbéraga sí ọlọ́run kó ní ọkàn kó fi ojú fi tẹ́ńbẹ́lú ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ bíi ohun tí kò jẹ́ nǹkan kan. ọba yìí nígbà tó gbéraga ọlọ́run ràn án lọ́wọ́ ọlọ́run tì í lẹ́yìn ó dé ipò bàbá rẹ̀ tí a mọ̀ sí nebukadnesari ó jogún orílẹ̀-èdè orílẹ̀-èdè tó ń ṣàkóso gbogbo ilẹ̀ ọba ní àkókò yìí ṣùgbọ́n ó gbàgbé pé ọlọ́run òun ni ọlọ́run tó tó tó tó dá ayé àti ọ̀run kì í ṣe pé ọba ọlọ́run ọlọ́run yóò ní ìtẹ́ bẹ́ẹ̀ ni kò ó sì jẹ́ ọlọ́run tí kò ní bẹ̀rẹ̀ tí kò sì ní òpin gbogbo agbára láyé àtọ̀run ó ń bẹ ní ọwọ́ rẹ̀ ọkàn ọba yìí le ọkàn rẹ̀ le nítorí pé ọkàn rẹ̀ gbéga ìgbéraga yìí òun ló sì mú kó fojú kéré ọlọ́run ó sì fojú kéré ẹ̀ṣẹ̀ ìgbéraga a sì rí pé ìgbéraga yìí òun ló wá sọ ọ́ di ẹni tí gé pé ó àfi gba ògo rẹ̀ ní ọwọ́ rẹ̀ eléyìí sì kì í ṣe fún ọba Bẹlisásárì nìkan gbígbé gbígbé ọkàn sókè ó jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo èèyàn ló wà lábẹ́ ló wà lábẹ́ ló lè ló la lè tàn jẹ gbogbo èèyàn ló lè wà lábẹ́ ìtànjẹ yìí àbí ìdánwò yìí láti gbéraga nítorí owó tàbí ipò tá a ní láti gbéraga nítorí àwọn tó ń wárìrì níwájú wa láti gbéraga nítorí iṣẹ́ ìyanu láti gbéraga nítorí ipò tá a ní àbí àṣeyọrí ńlá tá a lè ní táwọn èèyàn bá ń wárìrì níwájú wa tí a sì tọkàn wá bẹ̀rẹ̀ sí ń ru gàrí pé bẹ́ẹ̀ ni ah, ah, bíi pé alẹ́tọ̀ sí alẹ́tọ̀ sí wọn tó bẹ́ẹ̀ kan má tẹríba fún wa wọn tó bẹ́ẹ̀ kan má kan má kan má wárìrì níwájú wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa eléyìí à ń fi ara wa sí ipò ọlọ́run nìyẹn ọlọ́run ò sì nígbà kẹ́nikẹ́ni kó bá òun du ipò àbí kó bá òun gba ògo bíbélì wípé ó ní ògo mi lèmi kì yóò bá ère gbígbẹ́ pín àbí ìyìn mi pẹ̀lú ènìyàn ẹ̀rí eléyìí ló jẹ́ kí a gba ògo torí ọlọ́run dìde sí ó wá ru àwọn èèyàn sókè tí wọ́n gba ògo rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọlọ́run lu àwọn èèyàn ó lu ìṣẹ̀lẹ̀ láti gba ògo ọba yìí láti gbà á kó lọ́wọ́ rẹ̀ ó lè kó ní orí ìtẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹnikẹ́ni ìbáà ṣe ọmọdé tàbí àgbà ìbáà ṣe ọkùnrin tàbí obìnrin ipòkípò tí a bá wà tí a ò bá dá ògo padà sí ọ̀dọ̀ ẹni tó ń fi fún wa tí a ò bá dá ògo padà sí ọ̀dọ̀ ẹni tó ní tí a rí ara wa gẹ́gẹ́ bí ológo taari ara wa gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé òun ló ní ògo ìṣẹ̀dá yẹn ìṣẹ̀dá ògo yẹn bíi pé àwa gangan fúnra wa la ṣẹ̀dá ẹ̀ ọlọ́run á máa fi àjùlọ hàn nípa nípa kíkíni o nípa dídá ènìyàn mú mú ènìyàn kúrò ní orí ipò ọlọ́run ló máa ń fi ènìyàn sípò òun ló máa ń rẹ ẹnìkan sílẹ̀ tá sì máa tá sì máa gbé ẹnìkan dìde tọ́lọ́run bá gbé ẹ dìde mo fẹ́ kó mọ̀ wípé ẹnìkan ti wà ní ipò tó wà rí ibi tó jókòó sí yẹn ẹnìkan ti wà ń bẹ̀ rí àṣẹ tó ń payẹ àwọn kan ti parí mo sì fẹ́ kó mọ̀ wípé a ò gbọ́dọ̀ gbéraga torí pé ẹni tó bá gbéraga bíbélì wípé ìgbéraga ló máa ń ṣíwájú ìparun bí ọlọ́run ṣe yọ ọba yìí nípò bẹ́ẹ̀ lọ́run ṣe lè yọ ìwọ tó ń gbọ́ mi nípò bẹ́ẹ̀ lọ́run ṣe lè ló ṣe lè gba ògo kúrò lọ́wọ́ rẹ ọ̀pọ̀lọpọ̀ lónìí tí a dá pẹ̀lú ògo tá a fi sínú ògo ni wọ́n sọ ògo wọn nù torí pé wọ́n gbéraga bóyá ìyàwó sí ọkọ ni bóyá ọkọ sí ìyàwó pàápàá ni bóyá òṣìṣẹ́ sí òṣìṣẹ́ akẹgbẹ́ ẹ ó lè ṣẹlẹ̀ pàápàá sí ìránṣẹ́ ọlọ́run bóyá ìwọ rò pé bóyá ẹni tó tó tó tó tó ẹ dàgbà nípa iṣẹ́ ọ̀ránṣẹ́ tó wá ń gbéraga sí tó sì ń fi hàn bẹ́ẹ̀ wípé tí ò bá ṣe pé kìíní ìwọ gan pàápàá ògo ẹjú tiẹ̀ lọ tó dẹ̀ fi ń hàn tó fi ń la lójú bẹ́ẹ̀ a lè gba ògo yẹn kó lọ́wọ́ ẹ̀ mo fẹ́ ká mọ̀ lónìí wípé ẹ̀ṣẹ̀ ìgbéraga ó máa ń mú ìparun ó máa ń yọ̀yàn kúrò ní ipò ó máa ń já ògo èèyàn gbà ó máa ń ja ó máa ń jagbà kó lọ́wọ́ èèyàn á wá dàbí olè ẹ̀mí ni á wá dàbí ọlọ́pàá ẹ̀mí ni àwọn bẹ̀bẹ̀ sí ń sáré ọ̀pọ̀lọpọ̀ ló ní ìgbéraga àròpọ̀ ayé ló ń ṣe òun ayé kọ́ ló ń ṣe ọlọ́run pàápàá òun ló ń bá ìjà torí pé ògo tó yẹ fún ọlọ́run yẹn ò fi fún ọlọ́run ohun tó yẹ ìyẹn tó yẹ fún àwọn tó yẹ tó yẹ fún ọlọ́run yẹn ò fi fún ọlọ́run ó rí ara ẹ̀ gẹ́gẹ́ bíi pé ìwọ ló lágbára lórí àti jẹ́ ní tó jẹ́ eléyìí a sì máa mú inú bí ọlọ́run ẹ rí eléyìí jẹ́ àwọn ọ̀nà tí ọlọ́run á máa gbà láti lè rí ẹ̀ṣẹ̀ ìgbéraga bíi ètò jẹ́ pé ó wà lára àwọn méje tí yẹ pé ó burú jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ìwọ tí ò ń gbọ́ ọ̀rọ̀ mi ọ̀nà wo ni o fi ń gbéraga gbéraga sí ọlọ́run gbéraga sí àwọn tó jù ẹ lọ ọ̀nà wo ni ìwọ gẹ́gẹ́ bí ọmọ o fi ń gbéraga sí àwọn òbí ẹ ọ̀nà wo ni ìwọ tó jẹ́ akẹ́kọ̀ọ́ fi ń gbéraga sí olùkọ́ ẹ mo fẹ́ kó ronú pàdà lónìí torí pé ìparun tó wà lẹ́yìn ìgbéraga ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó jẹ́ pé o ò lè gbà nígbà tó bá dé ìparun yìí á á ní agbára á sì fọ́ni yẹ́lẹyẹ̀lẹ mo gbàdúrà pé lórúkọ Jésù Kristi a ò ní fọ́ yẹ́lẹyẹ̀lẹ mo fẹ́ kó o mọ̀ wípé o ò lè tẹ̀síwájú ní ìgbéraga sí ènìyàn àti sí Ọlọ́run kò sì tún wà láàyè àbí kí ẹbí ẹ kó tún ṣe wà láàyè ìparun ló máa ń já sí nígbẹ̀yìngbẹ̀yìn mo fẹ́ kó o ronú padà lónìí torí pé ọ̀la lè pẹ́ jù mo fẹ́ kó o mọ̀ wípé ẹnìkan kú fún lórí àgbélébùú orúkọ ẹni náà ni Jésù Kristi má gbéraga sí torí pé ó rán ọ̀rọ̀ ẹ̀sìn oníwákàtí yìí má rò pé bóyá o lè o lè dé ọ̀dọ̀ ọlọ́run nípa iṣẹ́ rere tó ní ìgbéraga nìyẹn má rò pé o ò nílò ọlọ́run má rò pé o nílò ọlọ́run ìgbéraga nìyẹn bí èèyàn bá ń wo ara ẹ̀ bí pé òun ò nílò ẹnìkankan àbí òun ò nílò ọlọ́run ẹ̀mí ìgbéraga ni a sì máa mú ìparun wá so mo fi jésù kristi lọ lóyún tó pọ̀ lálẹ́ ìpẹ́jù jésù ni olúwa nígbà tá a máa pàdé ní ọjọ́ mẹ́jọ àti títí di ọjọ́ mẹ́jọ yẹn ní orúkọ jésù kristi ni mo gbàdúrà gbogbo tí tó ń gbọ́ mi gbogbo ẹ̀mí ìgbéraga nu wa ọlọ́run kò mú kúrò ká máa yan ọlọ́run ká sì máa dúpẹ́ ní orúkọ jésù kristi olúwa amen.